gbogbo àwọn ọ̀tá bó bá fojú kàn bá àyà wọn làgà. àṣẹ o ọ̀rẹ́ ti jẹ́ náà sọ rí eléyìí má yẹun lọ ṣiṣẹ́ fún má yẹun lélẹ́yìí ó gbà. sọ̀rọ̀ eléyìí ojú ọba gbọ́ ojú aláròyé tó lè arú ká mọ̀ tó lè amọ̀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 ipò rabata ni ó gbọ́ ń fẹ́ ń fẹ́ kó ṣe sùúrù pẹ̀lẹ́. ikú. ipò tí bàbá yára lọ. ikú kókó tó lágbára mi ṣe dàrí tó ti fọ́ yìí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 My bàbá mi ṣe lọ àwọn ọ̀yà lọ. ẹ bá bá bàbá mi. wọ́n máa ṣe o. awolaye lọ akọni ọkùnrin lọ. àbọ̀dá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 sunkún o ẹ bá bá bá bá. Ah! fásitì tó bá dọjọ́ rọ̀ kó wá bá mi lé. ẹ̀yin akọni obìnrin ilé ya. ẹ wo ẹ má wulẹ̀ já sunkún wèrè mọ́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 tí n bá kàn mí. ẹbílẹ̀ olúwa ẹgbẹ́ ọmọ wo. ẹjọ́ ṣe àtẹ́gùn lásán lásán ni ẹ. nǹkan kan lọ. ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ ayọ̀dà. Àṣàbí ara tí ń wọ̀ látàárọ̀ rẹ̀ mo ní ọjọ́ ka ètè lọ oòrùn tó kàtà òrùn ló fi yọ ẹ nísìn aago mélòó láti wọlé báyìí. bí ìwọ ló dá mi dúró. ooo dúró dè ní látàwúrọ. ooo sáàrin sí irin sí ìkàlẹ̀ ètò ọkà ètè dé. Àṣàbí Àṣàbí. ilé ikú o. Àṣàbí Àṣàbí Àṣàbí.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 ajẹgbẹ́mi takala máa gbò. káàkiri fẹ́ kú panu rẹ mọ́ ọmọ mi ni ò mẹ́ni oko. àṣàkẹ́. èmi ló ń ké sí i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 obìnrin àwọn àpadà ifá ọmọlódékun gẹ́gẹ́gẹ́ ọ̀run mi làmọlódékun gàgàgà àfihàn mi ní gorí afá ìran mi ò nọ́rùn akùnkùn sí àwọn ọ̀nà péjọpọ̀ wọn náà wọ́n parí gbábù ìyá gẹ́gẹ́jẹ òun lágbé gbọ́ agbọ́dọ̀ ló ń karùn alùkò gbọ́. ó lè mọ tó bẹ́ẹ̀ rẹ mọ́. ilẹ̀ ilẹ̀ ni kìtìkìtì yìí kò ní dáa fún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 tẹ́ mú ẹ dé ẹranko bí ìrẹ̀lẹ̀ pé ni. èmi ni èmi adágbọ́ bí akọrógbó tí mo tètè wọ̀lú balẹ̀ ń sá mo wọ̀lú tó balẹ̀ ń ṣàyẹ̀wò ó ń béèrè pé ṣé wọ́n lọ àbí wọ́n sùn tí mo lọ ó kú mi rẹ. ó ti di gbogbo ọgbà rẹ pẹ́lú rẹ mọ́ ìkúlẹ̀ ní gbadé lórí ọba. ọjọ́ wọ́n ní kẹ́kẹ́kẹ́ báyìí náà ń kọ́kọ́ sókùdùkùdù náà láwọn ṣàgbéyàwó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 ìdájọ́ mi rèé ẹfọ gbàgbà olórí burúkú ẹni ibi ẹfọ gbàgbà rẹ gbalẹ pẹmí fẹ bọ lára rẹ kàn náà fasu ẹ tójú ẹ yọdà ẹ tẹ̀yìn ẹ kí bọ kórìrì ọmọ jó wèrèwèrè ń gbàgede ìwọn bẹ́ẹ̀ jẹ tó bá bọ lára rẹ ẹ gbanú gbá ẹ burú sí ẹ bògiri sí ẹ fiyọ sí ẹ wá fọ káàkiri ìlú kíkú rẹ ó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

nílùú àyè. àwọn agbanipa ló máa gbé ìbájẹ́ ìkẹ́. ọmọ awolaye. báwo awo. káyì ìkọjú yẹlẹ. ọmọ kò ní ṣe rí ìṣojú mi ọmọ mi wọlé lọ. ẹkú ẹkú níṣu. ẹkílẹ̀kù ẹkílẹ̀kù. ó sọ fún mi wọ́n tilẹ̀kù ó sọ fún mi wọ́n tilẹ̀kù sẹ́ à. Ah! ọmọ ẹni ìbájọ ni àbáyọ látòwò tó sọ fún mi pé òun lè pàdé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 màá yà pàjánù ká sojú àgbẹ̀ ìdílẹ̀ bẹ́ẹ̀ ni a sì máa pàgbà ẹ̀mí fáńfáńmí máa pé gbèje ara ti ṣe mí gbúdọ̀ máa ti ṣe ara ẹ̀. ẹ ẹ lukosi awo ọ̀tún àti ìyálòde là ah, bá a ti délé ni ọ̀tún àti ìyálòde wọ́n ti mú kábíyèsí lọ pamọ́ síbi kan o. wọ́n ti lọ fi pamọ́ síbi kan ọ̀dà báwọn ọ̀dà báwọn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 ọtí ẹ bá wọ ẹ jẹ́ kó sì wà níbi tó wà yìí eh, ká máa fi bá gbogbo ètò lọ ọlọ́run fún ife gan bí ètò jẹ́ nù ọlọ́run fún ife ètò jẹ́ nù ọmọ yìí tí a wọ ọmọ yìí dàgbò ẹsẹ̀ ọmọ kárí o ẹsẹ̀ mọ̀ kú fura o. ọba wí fún ọ̀tún àti ìyálóde mo ní ọkù làákàyè o ọkà ìbọn yìí ṣeun èmi hmm. ò máa bá ètò lọ wọn máa bá ètò lọ. ìlú ò ní eh. dàgbò awolaye ògbólógbó ẹyẹlé olúfẹ tí jẹkọ kí ló dé. jọ̀ọ́ bá ṣe kí ọmọ mi dáadáa kí ìyá má bàa jẹ hmm. mo ti gbà ọ́ nígbà òjò gbà mí nígbà awo oore ni mo mọ̀ ọ́ sí ọ̀farasẹ̀ fún mi kó tó di pé mo dépò bàbá mi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 àṣàkẹ́ iṣẹ́ ńlá ni mo fẹ́ gbé rán kábíyèsí ìlú ló fẹ́ ránṣẹ́ o ó sì lọ rí ọbọ̀ rẹ̀ àṣẹ o lórí tìfàṣẹ kẹta rí mọ́ mo fẹ́ kó tọpinpin ẹ̀ kó o bá mú wá lóye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 ọkọ òní ya wọn bẹjẹ lébè gbogbo ara gúdúgúdú fi dirogun ọlọrin ọbọrin àṣẹ kábíyèsí ọ̀rọ̀ tárúgbó bá sọ kẹ́hìn ó dègún n tí mo sọ lónìí ọ̀dàṣẹ àṣẹ tòrò mọ́ mi lẹ́nu ọ̀dàṣẹ àwọn àgbàlagbà àṣẹ kábíyèsí àṣẹ o kábíyèsí tó bá láṣẹ nítorí pé mo kọ́ fá títí kí n tó mọ fá dá mo jìyà jìyà títí kí n tó mẹ̀dẹ́ pè ni mo fi dọ́mọ ọ̀dọ̀ àgbà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 ẹ wo bí àìsàn bá ń ṣe wọ̀fà wọn lọ lórí burúkú kò ṣe tó bá ṣọmọ lọ́wọ́ ni wọn ní kó lọ́jọ́ fata sẹ́nu ẹ wo a kì í mọ̀sùn mọ̀sùn kété ikú má jóná mo fún ilé ní sí ọjọ́ méje tí ẹ bá wá ifá ṣe ọmọ ẹ̀gbọ́n mi má jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ìkòkò ní gbómi kó gbẹ̀yìn kó gba ṣọṣọrọ èmi ò sọ ruru. èmi ò èmi náà mo pé ni ọyẹ wò mí rẹ yìí àwa náà sùn ìlú wa yìí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 Ah! ta ló wá ń ṣiṣẹ́ bí nínú ìlú wa yìí ọlọ́ ẹlẹ́dùà mọ̀ wá lágbára o tó ọlọ́run àtúwọ́sẹ́ o ṣùgbọ́n àmọ̀ wípé àṣetì ò sí fún ọ ọba wa ẹ̀ tí ń ṣiṣẹ́ bí ọba wa kan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 sàlámà lọ́bù ọ̀jẹ̀ ló ń pariwo bó bá ṣe mọ wọn bá yin ìlú ọ̀ńkọ́ àbí tí wọn bá gbé dà sí lọ́rùn kí ló wì í ọ̀gbádùn wọn ti sanwó ẹ̀mí rẹ fún wa nígbà tí ọba yìí tó da yìí oṣù pákó àbọ̀ ọ̀gbẹ́ gbúrú gàjà èmi mo wí rẹ̀. báwo mi ń jà kí. wo Ah, olúwa mi. ìjà mi jẹ o. olórí ibú wo ló ní mo máa ra bá olóṣù orògbò ògùn dáhùn lára bàbá yín wọn bá jáyàn jọ bẹ́ẹ̀ o lè ṣe bẹ́ẹ̀ kó rọrùn àrímọbọ. àmọ́ òkú ní kùn mí. ìjà mi jẹ kí n bá na ọ̀pá ti lásán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 odò ọba ló wá kú yìí tá a bá rí fásiẹkẹ a ní padà wá sí ní ìlú yìí mọ́ <laughs> èmi àṣàkẹ́ ọ̀rọ̀ ọmọdé lẹ́mọ kóògùn sí àṣà etí ọ̀dàlù lóògùn. èmi kékeré ẹjọ́ tí ọ̀sẹ̀ fòkèlè gbé mi èmi tí mo pa àjẹ́ méje kù kọ́ mo ní kọ́jú tó pa fílíìmù kan tó kù balẹ̀ nítorí pé ẹkùkẹ́kù kì í rù borí asín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 Fáṣekẹ́ nínú ìlú wa yìí ọlọ́run. bákan ní ti ń ṣe nù. èmi nígbàgbọ́ pé iṣẹ́ tí ọba wa rán Àṣàkẹ́ oró ó ní lọ́ọ́ jẹun torí àṣàbọ̀dé bí ti ń lọ mo ní ìdánilójú pé yóò mú fàṣẹ kẹ́bọ̀ wá. yóò mú wá gbogbo àwọn tó bá wà ń jẹ ọ̀rọ̀ náà yóò mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí bí ẹran ọ̀gbọ́n wálé ni ẹ wò ó. no go go. àfọmọ. bó o bàbá. ti bitire. mọ̀ n jáde baba. kò ní kú. bàbá. wọ́n ní tá a bá dájọ́ ọjọ́ àpè. bẹ́ẹ̀ bá a bá dóṣù oṣù wa kò ẹ̀yin náà mọ̀ wípé báwo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 adègùn tó pẹ́ títí gàṣà iṣẹ́ èyí tí mo wí lónìí àròtí rọ mọ́ bẹ́yìn iwájú bá gẹ́rọ tèrìgì àgbà ẹ má ṣe mi ṣe. èyí gbọ́ ó èyí ìfọ̀yúndọ̀ la gbà. Emily. Èmi fúnra mi, iná jòdì náà, ṣé àkọ́kọ́rọ́ jòdì dẹ́rù mọ́ lọ́kọ̀ọ́. Yeah.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 fòfò lẹ̀ hmm. kó tó di pọ́pọ̀ lọ. àwù adéṣe wà kúta àgbẹ̀ yìí mi hmm. ò ní odò sọ̀rọ̀ ọmọ náà àṣàkẹ́ tó ń jẹ́ gidi kẹ́wọ́ ológun a ní kókó gbogbo àǹsọmọgbére kókó hàn kọlọ́ọ̀rì báwo ni wá ọmọ ìwà ó kú ní àgbóhùn ọjọ́ mọ̀ bá a sọ̀kò sọ́sàn àtọ̀sàn àtòkù ààrẹ kankan.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 mo kàn fi sọ mo kàn mọ ọ̀rọ̀ kan ṣòro yẹ káàkàn fi ṣòṣù káàkàn fi para ni ó ní àkókò ìjọ yìí ó sọ̀jọ́ lómi ọ̀ká lọ pé ó yẹ olóyè ọ̀rẹ́ tẹ́mi bá ń bá mi jẹ ẹgbẹ́ ń wò tó ẹgbẹ́ kẹ́mi kò líbẹ̀ kẹ́mi sípẹ́ kẹ́mi fáfá mi kì í sígbà wò kóun bọ́ sípò ìyẹn ni jẹ́ kẹ́mi fáfá fẹ́ bínú tó lọ́nà bó tó bá rí làfẹ́ mọ́jú lọ́la àrà pa gbà sáńgbà èmi fáfá mi làwọ̀ à pé gbèjé. àmọ́ olóyè ọ̀rẹ́ bá bá sọ yìí ọ̀rẹ́ ti lè yọjú màá bá wọn sọ̀rọ̀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 tó dákun ẹ mú mi. ọmọ mi tí mẹ gbẹgbàánu fún ọ ọmọ mi. Oh. láti bò rẹ tani ẹ níbo ló ti ń bọ̀ àti pé níbo ló dà. òròmọdé yí ọmọ àwòdì ìyá ẹ̀ lọ́màṣá ìyá rẹ̀ tó màṣá ọ̀jẹ́ fayé síyé ẹ wo ẹ wá sí ní tẹ tadíjú ọ̀nà ni mo fẹ́ kọjá. ẹyin kú ajá tó bá wọlé jẹkùn gbọ́. yóò fi jẹ wọlé bẹ́ẹ̀ ni. <laughs> ìmú tanásọ kó lójú kankan ìtọ́ kìnìún ṣe bá kú bá dé sì kíní ìgbó lọ náà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 ló ti sọ fún kìnnìkìnnì jọ́ ti lọ rè báwọn ọlọ́jà wọ ní bọ ẹ̀wọ̀ ẹ̀yìn wò ó yà tẹ́jú wọn. sí o èyí mo rí wo rí mi dáadáa ni. ìwọ ni. èmi ni oríṣiríṣi aṣọ níbẹ̀ lára alágẹmọ. èmi náà máa wí pé oríṣiríṣi aṣọ lọ̀dà gbàbọ̀ra. àṣewọ́ ni èmi ni. ó fura náà bàbá dùn ní yóò pààrọ̀ kan bàbá tó dọ̀la yóò pààrọ̀.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 kìdé ah! ọkà tó bá mi wò kì í kìdé kọ̀dé kìdé kìdé gbúrò náà. ìwé ọ̀rọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀rọ ló fi jẹ. o ṣe ọ̀rẹ́ mi. alo o ṣe alu ọba awo awo èsì lọ́lé awo ọ̀kàrè ọ̀kàrè mójútó. o ṣeun o ṣeun. ẹ wo látòlú lọ wọn kò gbọdọ̀ jẹ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 bá a bá sì ti ní bẹ́ẹ̀dù ṣe gùn tó ládàáná ẹ̀ á kíná o ẹ gbọ́ ń wàá fẹ́ kó ní kálukú wa ṣe sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹ gbọ́ òwú lọ̀rọ̀ lẹ̀ yìí ó kára ẹ̀dẹ̀ náà gbogbo wa pátá ń lẹ̀ yìí kan ẹgbẹ́ àjọ pawọ́pọ̀ ká ti olórí ọ̀dọ́ lẹ́yìn kí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn lé níyànjú ẹ gbọ́. ṣe tí wọ́n dun èmi ni pé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 Dada mìíràn o. èmi ẹ mi di mi ṣé mi jẹ́ gẹ́gẹ́ bí àṣà èmi jẹ́ gẹ́gẹ́ bí àṣà ó dà kò sí ìyọnu ẹ ọ̀rọ̀ yẹn rú mi lójú o ọ̀rọ̀ yẹn o ṣé ń gbọ́ a ti ń kó rúmọ̀ ṣàpá o ẹ ara wa ni ọ ti ń bẹ láàrin wa ti pẹ́ ń gbọ́. ó ti ń bẹ láàrin wa ti pẹ́ ẹ kòkò ti sọ̀rọ̀ ni. Hmm.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 ó jìyà jìyà títí kí n tọ́mẹ̀dé pẹ̀ ni mo fi dán ọmọ ọ̀dọ̀ àgbà olùmọ̀sán ọ̀rọ̀ lórúkọ tá à ń pè wọ́n àṣẹ ẹ̀ẹ́dìtì jákùnlélẹ̀ lórúkọ tá à ń pè wọ́n èpè àtẹ̀bẹ̀rẹ̀ àṣẹ méjèèjì bẹ́ẹ̀ lọ́wọ́ ìṣàkẹ́rẹ́ ìwọ gbàgbé tájà bá gbọ́ báyìí onílé àgbọ́ dẹ́kun bá fọ̀ gbogbo ẹranko nùgbò àti palọ́lọ́ adákọ̀ kì í gbogbo ìlú ká mo ní òkìtì pẹlẹbí àbìlú jẹ̀kọ́ lónìí. ọ̀sùn yẹn lọ ọtún ẹ ọ̀yà kó máa bá ẹ mulẹ̀ inú bíbí ní pa ẹnu ọ̀dọ̀ fífi wàfà ní pa ìwàfà ọ̀yà ikú rẹ̀ rẹ̀. Ah. kò ní dáa fún ẹ bàbá ń jẹ tájà rẹ jù kò ní dáa fún ọ. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ah eléjúwa ó ṣe mo dúpẹ́. awolaye mojú bàrẹ̀ ọ̀pọ̀ tìmí lẹ́yìn ò tìmí lójú. ifásẹ́kẹ́.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 rorò yìí bí ọba ìrí gẹlẹdẹ kò rí nǹkan kan nǹkan kan lè ń dó yìí gbàtà bá dérin àjò náà ẹ mọ̀ pé ogunbẹ́lá ogunbẹ́lá ni yìí o ogunbẹ́lá ni yìí. Ah, dagilégbòso ogun dagilégbòso ogun. <laughs>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 èmi èèyàn lọ́sọ̀ akọrún malẹ̀ bódòru èmi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lòrò tó ń gbé èèyàn. sọ́nsọ́ ń dájọ́ ọjọ́ àgàdà ń dájọ́ ọjà bá pọnmọ́ wọ́dọ̀ tí ọba fújà èṣù ọ̀sẹ̀ ọ̀wọ́n onílé ló máa rẹ̀ àjèjì ọmẹsẹ̀ bẹ̀ àjèjì wọ̀lú wọn ni kó máa wálé ara rẹ̀ gbogbo lọ. kò ná ọmọ kìnìún ìjọ jóná dáadáa ìjọ jóná dáadáa ẹ wọ àwọn kan bọ̀ ní láìpẹ́ yìí bí wọn bá wọlé wá bí wọn ò bá kọlẹ̀ fún ẹ jẹ́ wọn mọ̀ ẹ dáná yá wọ́n. ọmọ mi kí n bẹ gbẹgbàánu fún ọ ọmọ mi. láti bo tàníà níbo ló ń bọ̀ àti pé níbo ló dà. òròmọdé yóò máa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 àtọ́ àsúrọ́gí. ìpanumọ́ èmi àgbà àparò tó mi pa kurukuru mọ́lókòrè èmi àdókan oṣù tí torí ògùn wáyé aṣọ agẹmọ ṣé dàbòrà èèwọ̀ babaláwo orú yín ọ̀gbọ́dọ̀ jí yé sùúrù agbáṣegun ọjọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ wò pé bẹ́ẹ̀ sí ní bá kú má jèlé ẹ̀jẹ̀ wọnú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 ọlọ́yà ń bọ́yà ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ ló ti lọ́wọ́ ń dọ́tí lọ́rẹ̀ fáwọn ọlọ́jà àwọn oníbọ oníṣàn ẹ̀wù ẹ̀yìn wò bóyá tẹ́jú wọn. Ah! sí èyí mo rí ibo orí mi dáadáa ni. ìwọ èmi ni oríṣiríṣi aṣọ níbẹ̀ lára alágẹmọ. èmi náà máa wí pé oríṣiríṣi aṣọ lọ̀gá gbàbọ̀ra àṣẹwọ́ni èmi ni. ó fura náà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 ọ̀ká tó bá mi wò kì í kọ̀lé kìje kìje ọ̀kadàgbòrò ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀rọ ló fi jẹ. o ṣe ọ̀rẹ́ mi. kálọ̀ o ta lu awo awo èsì awo ọ̀kàrè ọ̀kàrè ọ̀kàrè o ṣeun o ṣeun. ẹ wo láti òní lọ láti àkókò kò gbọ́dọ̀ jẹ kò sì gbọ́dọ̀ mọ ọ fẹ́ bọ ọkọ ọ̀ padà débù mi ka ìgbà náà mi. kẹ́kọ̀ọ́ kẹ́ bá máa nàbọ̀ ńgbà mi ẹ máa wojú ìyàn kẹ́ bá nàbọ̀ sí kálẹ̀ bá yẹn ni. ẹ kàn dùn kú lójú àbẹ́ ọmọdún ẹ̀ ń tọ́ wọlé. mo sọ fún yín o ẹ sọ̀rọ̀ ayé dáadáa. lọ́wọ́ ẹ lẹ ọyà wa o. yàrá ń bẹ́rù yẹn lò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 ojú rẹ tó o mú wo yindiyindi ojú tó o mú wo yẹrẹyẹrẹ oòrùn ojú ọ̀hún ó kò gbàgede lónìí inú òkun ló ti lò ayé ẹ ẹ ẹ wo a wá tá a rí ọ̀nà gbogbo ìlú ń wàhálà ọmọ yìí sì ń bẹ tọmọ ọmọ tó ebi ń kú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 bá a bá tàn dé ikú tọ́pa bàbá rẹ wo ṣe ṣe kó n gan nù ẹ mo dúpẹ́ lọ yín o mo dúpẹ́ lọ yín o. ẹ dákun mi wò nìkan o ṣé èkó ti mú òun àgbo òun rárá. Ah, ìyá ni ń jẹ bẹ́ẹ̀ ah. orí yeye ní mú ògùn táyẹsì kí ló fẹ́ wí. ẹ ẹ wo ẹ̀yin obìnrin ẹ kọ́kọ́ gbé òkè ẹ gbé òkè kẹ jẹ mọ́lẹ̀ náà ẹ kọ́kọ́ máa gbé kẹ mọ jẹ ẹ kọ́kọ́ gbé kẹ mọ jẹ èmi ló ṣe ọ́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 olùdí mi ò sí láyé mọ́.